inú wa dùn láti tún gbà yín padà lórí ìkànnì Kaftan TV yorùbá pàápàá jùlọ lórí ètò yìí ètò wa ẹkọ ọjọ́ ìsinmi mo wí fún yín lẹ́ẹ̀kan kó tó di pé a lọ rèé fẹsẹ̀ rajó pé ńgbà ń bá padà dé mo lálejò wọ́n ti wà nílé agbára gbogbo wọn náà tiẹ̀ ti wà níbí àmọ́ àlejò àkọ́kọ́ tí wọ́n máa fi ojú wọn hàn dé fún yín tí a sì lórí ọ̀fẹ́ láti máa <laughs> láti jọ ní ìfọ̀rọ̀wérọ̀ táwọn bí wọn bọ̀nà bá dé olórin ẹ̀mí lẹni tí mo gbé wá lórí ètò fún ti tòní àwọn náà ni ajínrere Adéwálé Robert Kuti bàbá ẹ mà kú kalẹ̀ ẹ ṣe olóòtú. inú wa dùn pé a pè yín lórí ètò ẹ̀kọ́ ọjọ́ ìsinmi tẹ̀sí jẹ́ wa. ẹ ṣe púpọ̀. fún àǹfààní gbogbo àwọn tí wọ́n ń wò yín lọ́wọ́lọ́wọ́ káàkiri àwọn ọmọ ọlọ́run káàkiri àgbálá ayé torí kò sí eh, ibi tí ọwọ́jà ìkànnì yìí dé ó pọ̀ púpọ̀ gan sixteen african countries ní alórí ọ̀fẹ́ tí wọ́n ti ń wò wá lọ́wọ́lọ́wọ́ dórílẹ̀ cote divoire gabon ní togo ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú káàkiri orílẹ̀-èdè nàìjíríà ilẹ̀ haúsá ilẹ̀ ibo ilẹ̀ yorùbá wa náà níbí ni wọ́n ti lórí ọ̀fẹ́ láti máa wò yín lọ́wọ́lọ́wọ́ lórí ètò ẹ̀kọ́ ọjọ́ ìsinmi lórí ìkànnì Kaftan TV yorùbá òkè téńté òkè tábìlì la jókòó sí tí a sì wà ẹ wà bá mi kí gbogbo àwọn ọmọ ọlọ́run káàkiri àgbáláyé ẹ wo kámẹ́rà yín rèé tẹ́ máa wò lọ́ọ̀kan bí pé ẹ máa kú ọjọ́ ìsinmi tòní o. mo kí gbogbo ènìyàn ọlọ́run káàkiri àgbáyé mo kí yín pé ẹ kú ìsinmi ọjọ́ tèmi a ó ṣe púpọ̀ ọ̀rọ̀ láyé. àmín ẹ ṣé bàbá ajínrere Kútì ìbéèrè àkọ́kọ́ tí wọ́n béèrè náà ni ibi orúkọ náà ni wọ́n ti mú un ńgbà mo rí i pé <laughs> fi mo kọ́kọ́ rí i ajínrere ah, adéwálé robert eléyìí ń mu wá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ńgbà mo wá dórí kùtì mo wá ní àti ah, ah, fìgbà kan gbórúkọ kùtì kan gbà kan rí ní orílẹ̀-èdè nàìjíríà orúkọ tó làmìlaka ni ẹ jẹ́ n kọ́kọ́ béèrè báyìí bàbá ta ni ajínrere adéwálé robert kùtì ta ni ń ṣe gan nísànsàn. gangan ni. gbogbo àwọn èèyàn fẹ́ mọ̀ ní fẹ́ dáadáa nulẹ̀ bó o lẹ ti jẹ́. ọmọ bíbí ìlú ondo ni mí. ọ̀dà. Oh, so kuti yẹn tẹ́ ẹ fẹnubà yẹn hmm. ṣẹ́rí ti Kútì tá a ti gbórúkọ yẹn Fẹlá ìyẹn ní oh, hmm. mo rò pé Abẹ́òkúta nìyẹn ti wá but Oǹdó ni ti eléyìí ti wá tọ̀dọ̀ yín tọ̀dọ̀ mi. torí náà bàbá ẹ jẹ́ wá béèrè ìbéèrè eléyìí ó dàbí ẹni wípé eh, ìbá ní ká ní agboolé kan náà ni ẹ̀yin pẹ̀lú Fẹlá tí a mọ̀ ní Amity Kuti tí à ń sọ ká ní agboolé kan náà lẹ́tí wá ni ṣé ni ìbá sọ wípé ó dàbí ẹni wípé orin ti wà nínú ẹ̀jẹ̀ pé ó dàbí ẹni pé ìdílé wọn bí àwọn máa ń kúkú kọrin náà ló ṣe rọrùn fún yín àmọ́ ní ìsinyìí ti náà ń bẹ̀ fún wa ẹ já mọ̀ pé ọmọ bíbí ìlú Oǹdó lẹ́yìn tó sì yàtọ̀ sí ti àwọn tí wọ́n wá láti ìpínlẹ̀ Ògùn lọ́hùn tẹ̀sí ń jẹ́ Kuti bàbá mo wòye dáadáa mo wá ní ìbéèrè pé orin ẹ̀mí o ló bẹ̀rẹ̀ orin ẹ ló bẹ̀rẹ̀ ẹ̀mí àmọ́ mo wá rí i pé àti o àti ẹ kò sí kankan tí ó bẹ̀rẹ̀ kankan nínú orúkọ mẹ́tẹ̀ẹ̀ta tẹ jẹ́ Adéwálé a ló bẹ̀rẹ̀ rẹ̀ ẹ Rọ́bàtì rí ni mo sì wá rí i pé Kútì náà ké ni bó o lẹ́yìn àtòrin ẹ̀mí bó o lẹ́ ṣe wá rìnà pàdé ara bó o ló ti jẹ́. Hmm, orin ẹ̀mí hmm. Ọlọ́run ló fún mi hmm, kì í ṣe àjogúnbá Hmm. ẹ̀bùn ni bàbá mi ò kọrin ṣùgbọ́n bàbá mi jẹ́ onígbàgbọ́ hmm. Hmm. wọ́n fẹsẹ̀ wa légbàgbọ́ so láti bi ọ̀nà gbàgbọ́ yẹn pé à ń lọlé ọlọ́run lèmi ti tí mo dẹ̀ rí pé ẹ̀bùn yìí ó wà lára ó wà nínú ayé mi tẹ̀sí bẹ̀rẹ̀ bàbá yóò ti tó bí ọdún bíi mélòó àti pé ọdún wo gan-an lẹ́lẹ́ rántí pé ah tí mo kọ́kọ́ ṣàfiyèsí pé orin ẹ̀bùn orin ẹ̀mí ń bẹ nínú mi yóò ti tó bí ọdún bíi mélòó báyìí àti pé yóò ti tó bí ọdún mélòó gan tẹ̀tẹ̀ tí wàá bẹ̀rẹ̀ iṣẹ́ orin yẹn ẹ̀tẹ̀ ti mú un lọ́kùnkúndùn. Hmm, kò tí pẹ́ pọ̀ kò tí ju bí ọdún márùn-ún. tẹ mú un lọ́kùnkúndùn lọ́kùnkúndùn. ṣùgbọ́n ńgbà wo lẹ ti tẹ ti wò pé ẹ̀bùn yìí sì tó ti ń jẹyọ tẹ ti. Hmm. ojú wo wá ni <laughs> torí bí a bá wò yín dáadáa báyìí orin tẹ ẹtí tó ti ẹ̀bùn ti wà látìgbà tẹ wà ní èwe ṣùgbọ́n tó wá fi di wípé kò ju bí ọdún bíi márùn sẹ́yìn lẹ́sẹ̀ tó wá mú un nísànsàn ṣé a lè sọ wípé òun olúwa ni tàbí ẹ kàn wòye pé àwọn èèyàn ń kọrin èmi náà sì wò pé ọ̀nà wo lẹ́yìn èmi náà ó gbà níbi akínmi náà tiẹ̀ máa fi ṣiṣẹ́ fọ́lọ́run ni àbí èmi náà fẹ́ kọrin mo fẹ́ kẹ́ ṣàlàyé àárín òun dáadáa bẹ́ẹ̀ ṣe bó ṣe di wípé ọ̀nà orin pásọ orin ilẹ̀ wa padà wá yà sí nísànsẹ̀ tẹ́ wá mú un lójúlówó. Hmm, ẹ ṣe olóòtú ní tó wà mẹ́ẹ̀ ni pé ṣé ẹ rí àwọn Yorùbá bá ń pa òwe pé ilé ayé tá a wà yìí hmm. kò yáyàn bí ìrìn ẹsẹ̀ hmm, kò yáyàn bí ìrìn ẹsẹ̀ ṣùgbọ́n tí Ọlọ́run bá ní àsìkò tó láwọn nǹkan bíi ọdún márùn-ún tí mo ṣẹ̀ wá kíyèsí Ọlọ́run ló pè mí sákìyèsí ó ṣẹ̀ wá pè mí sákìyèsí pé àsìkò ti tó ẹ mọ̀dí tí a fi ń béèrè àwọn ìbéèrè púpọ̀ ni wípé púpọ̀ ni wọ́n jẹ́ wípé wọ́n wà nírú ipò tí ẹ̀yin náà wà tàbí táwọn náà tàbí tí wọ́n kàn ní bí wọ́n nírú ẹ̀bù tẹ́yin náà ní àmọ́ tí wọ́n mọ̀nà á gbà ẹ̀ lo ẹ̀bù ọ̀hún a sì fẹ́ jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n kẹ́kọ̀ọ́ nípasẹ̀ ọ̀rọ̀ tí a bá ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wùwà náà lọ́wọ́ ni wọ́n mọ̀ rí tiwọn náà dì wọ́n mọ̀ rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kọ pé báyìí ni báyìí ni báyìí ni torí náà la fi ń béèrè àwọn ìbéèrè ọ̀hún púpọ̀ lọ́wọ́ yín ìbéèrè míì tí wọ́n béèrè lọ́wọ́ yín Ajínrere Kútì ó ní wípé láti bí ọdún bíi márùn tí ẹ ti wá mú oníṣàǹsàn yìí ó dàbí ẹni wípé kò ní sí ìpèníjà kankan àbí wàhálà bí ẹ tiẹ̀ ní nǹkan kan tẹ ẹ dojúkọ kí ni àwọn nǹkan tẹ ẹ rò pé ẹ kíyèsí tẹ lè rò pé gẹ́gẹ́ bí ìpèníjà tàbí ìdojúkọ àbí ò tiẹ̀ sí ní ọ̀dọ̀ tiyín rárá. Ah, mi kò lè ṣe kí ìpèníjà má wà hmm. kò lè ṣe torí ọdún márùn tí mo dárúkọ fún yín yẹn hmm. gan ló ti yẹ kí n ti bẹ̀rẹ̀ pé bóyá àti ẹ̀ ń sọ pé à ń kọ orin yẹn hmm. ṣùgbọ́n ọmọnìyàn tiraka kò kò bọ́ sí pé káàtì ẹ̀ máa sọ pé a ṣe àwo jáde pé ṣe kínní ṣùgbọ́n kò bọ́ sí ṣùgbọ́n gbogbo wọ̀nyẹn náà mo rí i pé ìpèníjà náà ni hmm. ìpèníjà náà ni pé mo fẹ́ ṣe nǹkan báyìí tí ó dẹ̀ bọ́ sí hmm. mo fẹ́ ìyá ẹ̀bùn orin tó tẹ̀ ní ó tiẹ̀ pé ẹ̀bùn tọ́lọ̀ ń fún ẹ yìí káwọn èèyàn tiẹ̀ kíní kò ṣeé ṣe hmm. ṣùgbọ́n ọmọ ènìyàn tiraka ṣùgbọ́n nígbà tí àkókò tó tọ́lọ̀ sọ pé àkókò tó irú ìbéèrè tẹ́ ẹ béèrè yìí báyìí ní ọdún tó kọjá yìí ni mo ṣe sọ pé ah òun rèé o ẹ̀bùn tọ́lọ́run náà sọ pé ó wà òní tí mo ṣe tó ṣe di mímọ̀ fún gbogbo ayé. ọ̀dà ẹ̀ ṣé ah. bàbá ẹ jẹ́ ń béèrè ìbéèrè eléyìí e. láàrin bí ọdún bíi márùn-ún sásìkò yìí ẹni ọdún tó kọjá ẹ̀sìn ẹ lórí ọ̀fẹ́ láti gbé àwọ̀ orin ọ̀hún jáde ṣé oníbejì ní iṣẹ́ yọkan ni àwọn oníbí mélòó lọ́lọ́run ti ràn yín lọ́wọ́ láti gbé jáde. Eh, mo gbé yẹn jáde ní ọdún tó kọjá hmm. lágbára ọlọ́run bá ṣe ń sọ̀rọ̀ yìí ìkan tó wà nù stúdíò báyìí tí mo ṣe pọ̀ lọ́wọ́ tí mo pò pọ̀ lọ́wọ́ hmm. tá a fẹ́ fi ṣe ọdún kérésìmesì. ó dà ǹjẹ́ ẹ ti lórí ọ̀fẹ́ láti ẹ̀ ti gbé aláwòrán jáde tí a mọ̀ sí oní tó fọ́nrán tí ó eléyìí tí mo kọ́kọ́ ṣe yẹn àwòrán ẹ̀ ò tí ì jáde bẹ́ẹ̀ eléyìí lágbára ọlọ́run àwòrán ẹ̀ máa jáde à ń ṣe lọ́wọ́ báyìí. ó dáa mo láwọn ìbéèrè míì tí wọ́n béèrè lọ́wọ́ yín dáadáa àmọ́ kó tó di wípé wọ́n tẹ̀wájú pẹ̀lú àwọn ìbéèrè mi ẹ já dókè lọ́hùn ná kálọ̀rì ìfẹsẹ̀rajú ńgbà bá padà dé ìfọ̀rọ̀wérọ̀ wa pẹ̀lú àlejò wa ajínrere Robert Adéwálé Kútì yóò máa tẹ̀wájú ẹ má yí kó ń bẹ́ẹ̀ mo padà bọ̀. ìkànnì Kaftan TV yorùbá yín náà ni ètò ẹ̀kọ́ ọjọ́ ìsinmi náà ló ṣe ń lọ lójú ìwòran yín bí ẹ̀yin bá ṣẹ̀ṣẹ̀ ṣe ẹ̀rọ mú ìmọ̀wòran yín àlejò tí a sì ń bá ní ìfọ̀rọ̀wérọ̀ láti ẹ̀kan náà ni ajínrere olórin ẹ̀mí ni wọ́n àwọn náà ni adéwálé robert kuti eh, láti ìlú ondo ń bí tí a sì jọ ti ní ìfọ̀rọ̀wérọ̀ bàbá ìbéèrè míì tí wọ́n béèrè lọ́wọ́ yín mo fẹ́ kí ẹ ṣàlàyé ẹ̀ fún wa dáadáa torí mo wòye títí mo rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n pera wọn lólórí ẹ̀mí lákòókò yìí tó sì jẹ́ wípé àwọn tí ń kọrin fújì ìkọrin dáadáa kú àdá nǹkan kan gbogbo wọn gan orin wọn gan fẹ́ bẹ́tà ọ̀pọ̀lọpọ̀ wọn ìwọṣọ wọn ìsọ̀rọ̀ sí wọn àákùnmọ̀ pé àwọn eléyìí pé wọn ò tiẹ̀ kọrin ẹ̀mí àwa rí wípé kò tiẹ̀ wá fẹ́ sí yàtọ̀ láàrin olórin ẹ̀mí àtolórin ayé lúrú ti wá dàpọ̀ mọ́ sápà gbogbo ọ̀tí ẹ̀ wá fẹ́ yé ni mọ́kàndá ti wọnú ìrẹsì bẹ́ẹ̀ náà ni ìrẹsì wàá ṣe é jẹ pẹ̀lú kàndá tí ń bẹ nínú rẹ̀ kí ló fà á báwo ni ìjọ ṣe wọnú ayé bò ni ayé ṣe wọnú ìjọ kí wá ni yóò àti ẹ̀ wá ọ̀nà àbáyọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán pera wọn lólórí ẹ̀mí tó sì jẹ́ wípé ìgbé ayé tí wọ́n ń gbé gan òfin hàn pé ẹni ẹ̀mí ni wọ́n. Hmm, ẹ ṣe olóòtú tá a bá kàn sọ pé òpin ayé kan ń bọ̀ ìgbà ìkẹyìn kan ń bọ̀ a ti wà a ti wà nù rẹ̀ báyìí torí pé ṣe rí ìfẹ́ owó hmm. ó ti gbinlẹ̀. Hmm tí bíbélì sọ pé ó ní gbogbo ẹ̀ṣẹ̀ hmm. nígbà tó bá pera ẹ̀ lólórí ẹ̀mí tó yẹ pé bóyá àwọn onífújì tán ti lówó tán ti ṣe ni wọ́n ń wò ọmọ ọlọ́run tó ń kọrin ẹ̀mí hmm. pé mo fẹ́ dàbí rẹ̀ hmm. mo fẹ́ dàbí ẹni onílé onílé ńlá yìí o ò dẹ̀ mọ ọ̀nà tí onílé láàyè gbà tó fi kọ́lé ẹ̀ hmm. o dẹ̀ pera ẹ lólórin ẹ̀mí hmm. kí là ń pè lórin ẹ̀mí hmm. orin ẹ̀mí ò kì í ṣe orin ayé orin ọlọ́run lórin ẹ̀mí torí pé ẹ̀mí ni ọlọ́run bẹ́ẹ̀ni so ẹni olórin ẹ̀mí tó bá ti ń lé owó ọ̀rọ̀ ò lè má rí bẹ́ẹ̀ torí ìfẹ́ owó most of àwọn olórí ẹ̀mí these days ọ̀nà ń lé kán lè lówó kán lè ra mọ́tò kán lè kọ́lé ńlá orin hmm. ẹ̀mí dáadáa ìpínlẹ̀ yìí so ká kọ́ kí gbogbo ọkàn tó ń ṣàárẹ̀ kó lè rí ìdáǹdè hmm. dáfídì ò kọrin pé mo fẹ́ lówó mo fẹ́ ṣe hmm, kí ni ó kọrin fún ọba Sáúlù Mm. ọba Sọ́ọ̀lù gba ìtúsílẹ̀ lọ́wọ́ ogun mm. ó kọrin fún àwọn èèyàn tó ṣàárẹ̀ ọkàn wọ́n dẹ̀ rí mu láradá mm. iṣẹ́ tí eh, ọba Dáfídì tó ṣe tó orin tó kọ nígbà tiẹ̀ nìyẹn kò lé ilé ńlá kò lè fẹ́ pé mo fẹ́ ra mọ́tò mo fẹ́ mo fẹ́ di kinní ṣùgbọ́n ìfẹ́ owó ó ti ó ti jilẹ̀ sọ́kàn àwọn. Mm ènìyàn wa tá à ń pè lólórin ẹ̀mí. Hmm, hmm. ẹ ṣé bàbá torí àkókò wa ẹ jẹ́ ń béèrè ìbéèrè eléyìí mo mọ̀ pé ó ṣeé ṣe kí ẹ ní àwo orin tí a lè lò tí a ti rí bí fídíò rẹ̀ ṣe lọ́wọ́ yín náà níbí. bẹ́ẹ̀ni ọ̀dà ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ yín ajínrere Robert Kuti gẹ́gẹ́ bí olórin ẹ̀mí tẹ́yìn náà sì ń kọ pẹ̀lú àwọn àlàyé tẹ́ ẹ ṣe fún wa kí làfojúsùn yín gan nídìí orin ẹ̀mí báwọn kan bá ń kọ́ torí pé káwọn ò lè kọ́lé kí wọ́n lè ra mọ́tò kán lè dín ńlá táwọn àwọn kí làfojúsùn tiyín nídìí iṣẹ́ orin ẹ̀mí. ẹ ṣe lótú hmm. àfojúsùn mi ni pé àdúrà tí mo dẹ̀ ń gbà lọ́wọ́lọ́wọ́ báyìí hmm. ìhìn rere yìí gangan gangan kọ́lọ́n fúnra rẹ̀ kó polongo ẹ̀ hmm. nínú ayé tèmi mo fẹ́ mo fẹ́ kọ́lọ́n dábìrà. Hmm. bó ṣe dábìrà nú ayé dáfídì ńgbà yẹn hmm. tí àwọn orin ìjìnlẹ̀ orin ìṣẹ́gun hmm. orin ìgbàlà orin ìwòsàn orin ìdáǹdè tí dáfídì kọ nígbà yẹn kò tán lẹ̀ báyìí títí dè nílé ni so ní tí mo fẹ́ kọ́ lọ́hún ṣe gangan nínú ayé tèmi nìyẹn kó lè tàn káàkiri kó tàn káàkiri àgbáyé. ẹ ṣé bàbá mo gbàdúrà pé àdúrà yín yóò jẹ́ ìtẹ́wọ́gbà kí ọlọ́run náà yín lọ́wọ́ kó jẹ́rìí ara ẹ̀kú polongo ara ẹ̀ nínú ayé yín jésù tìkára rẹ̀ sọ wípé ó ní ẹnikẹ́ni ò lè wá sọ́dọ̀ mi bí kò ṣe pé bàbá mi ti bẹ ní ọ̀run bá fà wá ẹ̀ torí náà ọlọ́run náà ló lè polongo ìrere náà nínú ayé yín a lérò pé gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lọ́wọ́lọ́wọ́ nínú ilé náà lẹ́tì rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kan pẹ̀lú wa tí a ní pẹ̀lú ajínrere adéwálé kuti olórin ẹ̀mí ni wọ́n wọ́n sì ti ṣàlàyé fún wa lọ́pọ̀lọpọ̀ bí wọ́n ti bẹ̀rẹ̀ bí wọ́n bá dé àti àfojúsùn wọn pàápàá jùlọ gbogbo ìwọ̀nyí náà náà ni ẹ̀kọ́ tí a fẹ́ kí ẹ kọ́ nínú àwọn ìfọ̀rọ̀wérọ̀ wa adúpẹ́ pé a pè yín lórí ètò ẹ̀kọ́ ọjọ́ ìsinmi bàbá tẹ̀sí jẹ́ wa. ẹ ṣe olótù. a lérò pé bàbá pè yín lọ́jọ́ mi pé ó ti jẹ́ wa lórí ètò. lágbára Ọlọ́run. ẹ jẹ́ àṣe báyìí ná torí wọ́n mú àwòrán wọn kan wá ẹ máa wò wọ́n ní orí mú màwòrán yín láìpẹ́ yìí láti fẹsẹ̀ rájò kí wọ́n ti ẹ̀kọ́ ní fún àkágbọ́ kó tó di pé wọ́n yọ̀ǹda yín mo fẹ́ kí ẹ fi orin kí wọ́n fi yan Ọlọ́run oore ọ̀fẹ́ la ní tá a fi wà ń bílẹ̀ ni so màá sọ fún àwọn èèyàn pé oore ọ̀fẹ́ gangan ni òun gan ni ní kókó mm. nínú àwo tí mo ṣe last time yẹn so ó kọ pé ó ní oore ọ̀fẹ́ oore ọ̀fẹ́ olúwa mi kì í tán o ẹ̀kúnrẹ́rẹ́ lóore ọ̀fẹ́ rẹ̀ láyé mi àkàìkà tán Jésù inú ayé mi òwe oore ọ̀fẹ́ olúwa ni mo ń jẹ hmm. ẹ̀kúnrẹ́rẹ́ oore ọ̀fẹ́ rẹ̀ ó ga ó pọ̀ hmm. ó ga ó pọ̀ ó peléke ó buwaya hmm. bẹlẹ ṣàìdúpẹ́ oore ọ̀fẹ́ rẹ̀ bẹẹma lè ṣàìdúpẹ́ oore ọ̀fẹ́ rẹ̀ láyé mi oore ọ̀fẹ́ oore ọ̀fẹ́ olúwa mi kì í tán o. ẹ̀kúnrẹ́rẹ́ lóore ọ̀fẹ́ rẹ̀ láyé mi aka hmm. ẹ̀ka tán lóore Jésù nínú ayé mi òwe hmm. ọ̀rẹ́ tó bá ti ní Jésù má bẹ̀rù hmm. oore ọ̀fẹ́ Jésù Kristi ó ti tó àǹfààní tó wà nínú Jésù ó pọ̀ oore ọ̀fẹ́ Jésù Kristi ó ga jù ó ẹ ṣe bàbá òun náà nìyí tó ń dùn tó ń dún tí gbogbo wa náà sì ń fi jó sí pé hmm, orí ọ̀fẹ́ ọlọ́run ó ga nínú ayé wa àbí orí ọ̀fẹ́ ọlọ́run ò ga nínú ayé tẹ̀yìn tẹ̀hún ò wà nínú ilé torí orí ọ̀fẹ́ ọlọ́run ga nínú ayé tèmi ajínrere adéwálé robert náà ni ẹ̀ ń gbóhùn ẹ̀yẹn ọmọ kùtì <laughs> kì í ṣe kùtì tẹ́ ẹ mọ̀ lọ́jọ́ sí o kùtì tòǹdó náà lélẹ́yìí kùtì ti jésù tí wọ́n sì ń fọrin ìrere láti jèrè ọkàn fún àwọn ènìyàn ẹjẹ́ àṣebáyìí ná ẹjẹ́ àdókè lọ́hùn ní kò pẹ́kòpẹ́ náà lẹ́ẹ̀mọ wo ajínrere adéwálé robert lójú ìwòran yín tí wọ́n sì bá wa fẹsẹ̀ rájó tí wọ́n sì kọrin díẹ̀ fún wa lórí ìtàgé wa ẹ má yí ń bẹ́ẹ̀ ètò yín ètò wa ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ó ń tẹ̀ wájú. tó ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi ẹ jẹ́ ká máa wo captain television ibẹ̀ lẹ ti máa máa rójú lówó ọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ tẹ bá gbọ́ ń bí àwa la sọ ẹ wọn ò ní fẹ́ lómi ìṣe wa ire o. captain TV Yorùbá ẹ jẹ́ ká máa wò ó nígbà gbogbo èmi náà máa ń wò ó èmi náà kó jẹ o èmi náà la èmi náà láìkí ẹ ẹ máa bá wa wo Kaftan TV gbogbo ìgbà ẹ má gbé kúrò ń bẹ ibẹ̀ ní kẹ́ ẹ dúró pàṣẹ. ìtàn ẹ̀kúnrẹ́rẹ́ lórí ọ̀fẹ́ rẹ̀ láyé mi àkà ẹ̀ka tán lórí Jésù nínú ayé mi òwe. orefe Olúwa ni mò ń jẹ ẹ̀kúnrẹ́rẹ́ orí ọ̀fẹ́ rẹ̀ ó ga ó pọ̀ ó ga ó pọ̀ ó peléke ó bu àyà mélèṣà ẹdúpẹ́ orí ọ̀fẹ́ rẹ̀ mi máa lè ṣàìdúpẹ́ oore ọ̀fẹ́ rẹ̀ èmi kò lè ṣàìdúpẹ́ oore ọ̀fẹ́ rẹ̀ ayé mi oore ọ̀fẹ́. oore ọ̀fẹ́ olúwa mi kì í sọ ẹ̀kúnrẹ́rẹ́ lórí ọ̀fẹ́ rẹ̀ láyé mi àtà ìkàtàn lórí Jésù nínú ayé mi òwe oore ọ̀fẹ́ oore ọ̀fẹ́ olúwa mi kì í sọ ẹ̀kúnrẹ́rẹ́ lórí ọ̀fẹ́ rẹ̀ ayé mi àpá ìtàtà lórí Jésù nínú ayé mi o.